Lúùkù orí kẹfà. Ní ọjọ́ ìsinmi kan, bí Jésù ti ń la oko ọkà kan kọjá, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í já ọkà, wọ́n ń fi ọwọ́ ra á, wọ́n bá ń jẹ ẹ́. Àwọn kan nínú àwọn Farisí sọ pé. Kí ló dé tí ẹ fi ń ṣe ohun tí kò tọ́ ní ọjọ́ ìsinmi? Jésù dá wọn lóhùn pé. Ṣé ẹ kò tí ì ka ohun tí Dáfídì ṣe nígbà tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀? Bí ó ti wọ ilé Ọlọ́run lọ tí ó mú búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa tí ó jẹ ẹ́ tí ó tún fún àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni kò gbọ́dọ̀ jẹ àfi àwọn àlùfáà nìkan. jésù bá sọ fún wọn pé. ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. nígbà tí ó di ọjọ́ ìsinmi mìíràn jésù wọ inú ilé ìpàdé lọ ó ń kọ́ àwọn ènìyàn ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ ọ̀tún rẹ̀ rọ àwọn amòfin àti àwọn Farisí ń sọ Jésù bí yóò ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi kí wọ́n lè rí ẹ̀sùn fi kàn án ṣùgbọ́n ó ti mọ ohun tí wọ́n ń rò ní ọkàn wọn ó sọ fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dìde kí o dúró ní àárín. ọkùnrin náà bá dìde dúró Jésù wá sọ fún wọn pé. mo bi yín èwo ni ó bá òfin mu láti ṣe nǹkan rere tàbí nǹkan burúkú ní ọjọ́ ìsinmi láti gba ẹ̀mí là tàbí láti pa á ó wá wo gbogbo wọn yíká ó sọ fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó ṣe bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ bá bọ́ sípò inú wọn ru sókè wọn ń bá ara wọn jíròrò nípa ohun tí wọn ìbá ṣe sí Jésù. ní ọjọ́ kan Jésù lọ sí orí òkè ó lọ gbàdúrà gbogbo òru ni ó fi gbàdúrà sí Ọlọ́run nígbà tí ilẹ̀ mọ́ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó yan àwọn méjìlá nínú wọn tí ó pè ní àpòstélì àwọn ni simoni tí ó sọ ní pétérù àti Andrew arákùnrin rẹ̀ jacobo àti johanu filipi àti bartolomiu matthew àti tomasi jacobo ọmọ alfiu àti simoni tí ó tún jẹ́ seloti judasi ọmọ jacobu àti judasi iskariotu ẹni tí ó di ọ̀dàlẹ̀ nígbà tí jésù sọ̀kalẹ̀ láti orí òkè pẹ̀lú wọn ó dúró ní ibi tí ilẹ̀ gbé tẹ́jú ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn láti gbogbo jùdíà àti jerusalemu àti tire àti sidoni ní agbègbè ẹ̀bá òkun wọ́n wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti pé kí ó lè wò wọ́n sàn kúrò nínú àìsàn wọn ó tún wo àwọn tí ẹ̀mí èṣù ń dà láàmú sàn gbogbo àwọn èèyàn ni ó ń wá kí wọ́n lè fi ọwọ́ kàn án nítorí agbára ń ti ara rẹ̀ jáde ó bá wo gbogbo wọn sàn ó bá gbé ojú sókè sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ayọ̀ ń bẹ fún ẹ̀yin tálákà nítorí tiyín ni ìjọba ọlọ́run ayọ̀ ń bẹ fún ẹ̀yin tí ebi ń pa ní ìsinsìnyí nítorí ẹ ó yó ayọ̀ ń bẹ fún ẹ̀yin tí ẹ ń sunkún ní ìsinsìnyí nítorí ẹ ó rẹ́rìn ayọ̀ ń bẹ fún yín nígbà tí àwọn ènìyàn bá kórìíra yín tí wọ́n bá lé yín ní ìlú bí arúfin tí wọ́n bá kẹ́gàn yín tí wọ́n bá fi orúkọ yín pé ibi nítorí ọmọ ènìyàn ẹ máa yọ̀ ní ọjọ́ náà kí ẹ sì máa jó nítorí èrè pọ̀ fún yín ní ọ̀run irú nǹkan báwọn yìí ni àwọn baba wọn ṣe sí àwọn wòlíì ṣùgbọ́n ẹ̀yin ọlọ́rọ̀ gbé nítorí ẹ ti jẹ ìgbádùn tiyín tán ẹ̀yin tí ẹ yó ní ìsinsìnyí ẹ gbé nítorí ebi ń bọ̀ wá pa yín ẹ̀yin tí ẹ ń yọ̀ ní ìsinsìnyí ẹ gbé nítorí ọ̀fọ̀ ó ṣẹ̀yìn ẹ ó sì sunkún nígbà tí gbogbo ènìyàn bá ń ròyìn yín ní rere ẹ gbé nítorí bẹ́ẹ̀ ni àwọn baba wọn ṣe sí àwọn èké wòlíì ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ ń gbọ́ ọ̀rọ̀ mi mo sọ fún yín pé ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ máa ṣoore fún àwọn tí ó kórìíra yín ẹ máa súre fún àwọn tí ó ń gbé yín ṣépè ẹ máa gbàdúrà fún àwọn tí wọ́n ń ṣe àìdára sí yín bí ẹnìkan bá gba yín ní etí ẹ yí ẹ̀gbẹ́ kejì sí i ẹni tí ó bá gba agbádá yín ẹ má ṣe dù dànsíkí yín mọ́ ọ lọ́wọ́ bí ẹnikẹ́ni bá tọrọ nǹkan lọ́wọ́ yín ẹ fún un bí ẹnìkan bá mú nǹkan yín ẹ má béèrè rẹ̀ padà bí ẹ bá ti fẹ́ kí ènìyàn máa ṣe sí yín bẹ́ẹ̀ gan-an ni kí ẹ máa ṣe sí wọn bí ó bá jẹ́ pé àwọn tí ó fẹ́ràn yín nìkan ni ẹ fẹ́ràn kí ni fáàrí yín nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá fẹ́ràn àwọn tí ó bá fẹ́ràn wọn bí ẹ bá ń ṣe rere sí àwọn tí wọ́n ṣe rere sí yín kí ni fáàrí yín àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá ń ṣe bẹ́ẹ̀ bí ẹ bá yá ènìyàn lówó tí ó jẹ́ ẹni tí ẹ̀ ń retí pé yóò san padà kí ni fáàrí yín àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá ń yá àwọn ẹlẹ́ṣẹ̀ ẹgbẹ́ wọn lówó kí wọ́n lè rí i gbà padà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ẹ máa fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ ṣoore ẹ máa yá ènìyàn lówó láì ní ìrètí láti gbà á padà èrè yín yóò pọ̀ ẹ wà á jẹ́ ọmọ ọ̀gá ògo nítorí ó ń ṣoore fún àwọn aláìmoore àti àwọn ènìyàn burúkú ẹ jẹ́ aláàánú gẹ́gẹ́ bí baba yín ti jẹ́ aláàánú ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ ẹ má ṣe dá ènìyàn lẹ́bi ẹ máa dáríjì ènìyàn ọlọ́run yóò sì dáríjì yín ẹ máa fún ènìyàn lẹ́bùn ọlọ́run yóò sì fún yín ní ẹ̀bùn òṣùwọ̀n rere tí a kì tí ó kún tí a mì dáradára tí ó kún tí ó ń sàn sílẹ̀ ni a ó fi wọ́n lé yín lọ́wọ́ nítorí òṣùwọ̀n tí ẹ bá lò fún ẹlòmíràn ni a ó lò fún yín. jésù wá tún pa òwe yìí fún wọn ó ní. afọ́jú kò lè fi ọ̀nà hàn afọ́jú bí ó bá ṣe bẹ́ẹ̀ inú kòtò ni àwọn méjèèjì yóò bá ara wọn ọmọ ẹ̀yìn kò ju olùkọ́ rẹ̀ lọ ṣùgbọ́n bí ọmọ ẹ̀yìn bá jáfáfá yóò dàbí olùkọ́ rẹ̀ kí ló dé tí o fi ń wo ẹ̀ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ti igi ńlá tí ó wà lójú ìwà alára báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé ọ̀rẹ́ jẹ́ kí n bá ọ yọ ẹ̀ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí o kò rí ti igi tí ó wà lójú ara rẹ ìwà arítẹnimọ̀ wí kọ́kọ́ yọ ìtì igi kúrò lójú ara rẹ nígbà náà ìwọ ó ríran kedere láti lè yọ ẹ̀ẹ́rún igi tí ó wà lójú arákùnrin rẹ igi rere kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere èso tí igi kan bá so ni a ó fi mọ̀ ọ́ nítorí ènìyàn kò lè ká èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹlẹ́gùn bẹ́ẹ̀ ni ènìyàn kò lè rí èso ọsàn lórí igi ọ̀dán ènìyàn rere mú ohun rere wá láti inú orísun rere ọkàn rẹ̀ ènìyàn burúkú ń mú nǹkan burúkú jáde láti inú ọkàn burúkú rẹ̀ nítorí ohun tí ó bá wà nínú ọkàn ẹni ni ẹnu ẹni ń sọ jáde kí ló dé tí ẹ ń pè mí ní olúwa olúwa tí ẹ kì í ṣe ohun tí mo sọ ẹni tí ó bá wá sọ́dọ̀ mi tí ó ń gbọ́ ọ̀rọ̀ mi tí ó ń ṣe é wọn ò sọ fún yín ẹni tí irú ẹni bẹ́ẹ̀ jọ ó dàbí ọkùnrin kan tí ó kọ́ ilé tí ó wá ìpìlẹ̀ rẹ̀ tí ó jìn tí ó wáá fi ìpìlẹ̀ rẹ̀ lé orí àpáta nígbà tí ìkún omi dé tí àgbàrá bì lu ilé náà kò lè mì í nítorí wọ́n kọ́ ọ dáradára ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ mi tí kò ṣe é ó dàbí ọkùnrin kan tí ó kọ́ ilé kalẹ̀ láì ní ìpìlẹ̀ nígbà tí àgbàrá bì lù ú lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó wó ó sì wó kanlẹ̀ pátápátá.